أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أصبحوا الله وبعلا نجلا à ń tọrọ ìkẹ́ àti ìkẹ́ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà wa àgbà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì náà tàwọn ará lè rà tàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́n ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà rẹ̀ yíwa kó láàtàlùkẹ́ àmà àtúkìrà wa bá káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam fi dá lójú pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó bá fẹ́fẹ́ dáadáa ọlọ́run máa fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ni ọlọ́ọ̀bà ń bẹ̀ sànú ọmọdé àfọwọ́ lágbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bà bóyá mi ní Islam ẹ̀kọ́ tá ń kọ́ nípa Muhammadu Rasulullah nípa ìnífẹ̀ẹ́ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa àti fi dáwà lójú pé òṣìṣẹ́ ọlọ́run ìṣẹ́ dámọ̀ràn ti lọ́dọọdún bá ní gbogbo ògbà lámọ̀ràn ti ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá bẹ́ẹ̀ ṣe àmọ̀ràn ti gbòòrò ànábì tẹ̀ ṣe afẹ́ jẹun ni afẹ́ mu ni afẹ́ súnmọ́yàwó wa ni afẹ́ jáde kólólé wa ni afẹ́ wọnúlé wa ni kólà fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ni Yahudi kan lè bá Sayyidina Salman Farisi radiyallahu anhu ẹ̀pẹ́ ya tọ́lọ̀ bíbí ní síwọn náà nìyẹn wọ́n mú tọ́ wọ̀ ni yahudi yẹn bá sẹ́dínà salman faris pé a salman mo gbọ́ pé ànábì yìí tún kọ́ yín bẹ́ẹ̀ ti ni o ó ní gbọ́ pé ànábì yìí tún kọ́ yín bẹ́ẹ̀ ti máa gbọ́nsẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó yà ni ó wá rí ń ọlọ́run fi yọ ẹgbẹ́ kárí pé abáwẹ́ débi ilé ìgbọ̀nsẹ̀ kátàdúrà kátó wọlé ìgbọ̀nsẹ̀ torí inú ilé ìgbọ̀nsẹ̀ làwọn àjẹnú burúkú máa gbé kátàdúrà pé Allahumma inni a'udhuka minal khubuthi wal khaba'ith lẹ́nu ọ̀nà kátó wọlé nìyẹn torí àìsọ̀rọ̀ ilé ìgbọ̀nsẹ̀ nínú àwọn ẹ̀kọ́ bẹ̀rù ádùn lẹ́nu ọ̀nà ni Allahumma inni a'udhuka minal khubuthi wal khaba'ith ọlọ́wọ́ bá mọ sáà àwọn ìṣùkú mọ tàbí ẹ kò bí akọ wọn àtàbò abo wọn àwọn tó ń tàfihàn ó lè tàfihàn tó àwọn tó lára àwọn èṣù àwọn tàbí wọn tàbí wà yẹn ọlọ́wọ́ gbàgbára lọ́wọ́ wọn lẹ́yìn náà káfíńdì ní pé ẹ̀sìn lákọ́mọ pé wọlé àìgbọ́dọ̀ fún wọn lórí ìgbà ẹ̀sìn òsì lákọ́mọ pé wọlé lẹ́yìn náà àìkọjú sí kíbílà àìkọjú sí kíbílà nígbà nítorí kọ́tọ́ àbúrẹ́kẹ́ òfẹ́ kọ́tọ́ àbúrẹ́kẹ́ òfẹ́ lẹ́yìn náà àìkọ́ ìsìkíbìlà dojúkọ tó wá fẹ́ kírun àní máa kọ̀yìn síbẹ̀ tábà ní màsí. ìyàwó ní ìdánsẹ́ mà ń tó wá sí ẹ̀yẹ òun náà wá rí pé òun rí ẹ̀kọ́ kọ́ lára ọ̀dọ̀ sẹ́dínà Salman Fari lẹ́yìn náà bá ti kọ́kọ́ sọ ilé ìgbọ̀nsẹ̀ síbi láti máa kọrin láti máa

òjò wá ń rọ̀ níta tí gbogbo àwọn tó wà ń tara bẹ́ẹ̀ gi gbogbo wọn láti wọnú máa ti wá máa ti wá kún àwọn yẹn súnmọ́ra wọn kẹ́lú máa ti yẹ kálí mu lọ máa náà ká yọ̀gò lójú báyìí wọn ní adúgbò ẹ̀wọ̀n náà wà ó lẹ̀ wò bẹ́ẹ̀ ṣe súnmọ́ra yín bí ó ti mú sáànì gan ọ̀ràn òkú yìí àmọ́ ẹ̀ máa rùn ẹ̀ máa rùn síra yín ẹ̀ máa kó orí ọlọ́ọ̀bà lọ́rùn díẹ̀ díẹ̀ mọ́tọ́fà ọlọ́gbẹ́ bá pọ̀ ẹ̀ sábà ẹ bá gbọ́sẹ̀ ẹ̀ sábà àwọn ará bí di wọn wọn ìsábà ọ̀run ni bọ́ sí láàgbó wọn ọ̀run ni ẹ̀ rùn síra ọ̀pẹ́ ní fọ́lọ́ ọ̀bà ìnàlá yòóhébù tọ̀wábì òyòhébù mọ̀tòtò ìrè ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó máa túbà àwọn tó máa sì máa tótó mọ́tótó Islam natural ó ti wá ọmọ ìyá mi ní Islam Islam ìyá Islam Islam dínú ajab Islam ẹ̀sìn mẹ́ni ọ̀la islam yá yìí púpọ̀ jù ọlọ́mọ yóò wá kó nu agbo islam nílẹ̀ ni pé tí wàá fọ́ yẹn àrípa fọ́ dáadáa pé ẹ̀gbìn òfin ní sí lọ́wọ́ yẹn náà níbi tó jáde ojú ara yẹn mọ́ lẹ́yìn náà àyè gbọ́sẹ̀ sí ojú ọ̀nà táwọn yẹn máa ń tọ̀ ojú ọ̀nà táwọn yẹn máa ń tọ̀ gbọ́sẹ̀ síbẹ̀ torí àwọn yẹn máa ṣe pípọ̀ pé olórí bú lọ́yà gbọ́sẹ̀ gbọ́sẹ̀ gbọ́sẹ̀ síbẹ̀ lẹ́yìn náà ayé gbọ́dọ̀ sí gbòògì gbẹgbẹgbẹ ayé gbọ́dọ̀ sí gbòògì ta ma máa jókòó sí igi igi to tó ní gbòògì dáadáa táwọn ma máa jókòó sí ikọ̀ wa lọ bẹ̀kọ́ ìgbọ́dọ̀ síbẹ̀ ṣé wa ayé gbọ́dọ̀ síbẹ̀ lẹ́yìn Islam tó bá fẹ́ gbọ́dọ̀ àìsàn àjìnà táwọn èèyàn ara gbogbo àtẹ̀síná salman farisi radiyallahu anhu lọ́bẹ̀rẹ̀ sí ká fún yẹ̀wúdí láti ẹ̀yẹ onáàtẹ̀ òwúrẹ́ kọ̀kọ́ ni islam islam lọ́fà tí a nẹ́bí muhammad sallallahu alaihi wa sallam tó fi fún wa ní garanti kan garanti náà ni kò ní kullu ummati yadkhulul janna illa man aba wa qila man ya'ba ya rasulallah قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد عبى ترى gbogbo al'umma mi gbogbo al'umma mi musulmi tó bá gbà mí gbọ́ ọmọ aljanna afẹ́tíwá náà wọ́n fẹ́ gbogbo al'umma mi gbogbo aljanna afẹ́tíwá náà wọ́n àbí ọlọ́dẹ̀ mi o àwọn sàbẹ̀ ti yá Rasulullah ká ní wọ́n àwọ̀ aljanna bá ti gbọ́rọ̀ yẹ̀ tó yẹ fi àmàlà àìnú ra'at wọ́lá ọ̀fọ̀ sami'at ọmọ àkàtàrà alá qalbi basharin àti náà dẹ́gbà gbọ́ wípé tójú òrí gbẹ́dọ̀ àjẹ́nà ìtẹ́tí ọ̀sán gbẹ́dọ̀ àjẹ́nà ìtí ọ̀sán sọ́mọ ènìyàn lọ́kàn gbẹ́dọ̀ àjẹ́nà ọlọ́run láti ọlọ́ àjẹ́nà kálí àdúgbò ọ̀bẹ alẹ́mí ni mẹ́ni àtọ́ àni ìdákàrà àjẹ́nà ẹni bá ń tẹ̀lé súnà mi ilé ìlú ìfẹ́ àjẹ́nà mọ́nà àsọ́ àni gbogbo ẹni tó bá lóun kọ súnà mi kọkàdà àbà ilé fọwájú sákìtà ó bẹ pé túnmọ̀ mọ̀ntàmọ́rẹ́d fílàdà mùsọ́fẹ́d nánà àṣọ mọ̀hàmmadà akàzà jẹ̀dáwó túnmọ̀ mọ̀ntàmọ́rẹ́d gbogbo tó bá kọ́yìn tó lu agídí nínú ọ̀gbọ́ tó lù fẹ́nu túnmọ̀ mọ̀ntàmọ́rẹ́d fílàdà mùsọ́fẹ́d inú náà làzára sọ̀rọ̀ níbẹ̀ nánà ẹ bá lọ́wọ́ fẹ́tà lẹ́bi sẹ́lẹ̀m tó lọ́wọ́ tẹ̀lé tó lọ́bi sẹ́lẹ̀m irú yàtá fi jẹun náà nù ọlọ́mọ fi àjẹ nìkan ká wa múra mi lu Islam ó dé wá nìkan ká wa nínú ẹ̀tọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam báyìí sọ fún wa ni pé èèyàn gbọ́dọ̀ sí ọlọ́run ọba àyàfi system methodology ọ̀nà tẹ́lifí bá sí náà ọba bẹ́ẹ̀ bá sí náà ọba làá máa sí náà ọba lápùtù ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí bíi kírun tó bá kírun bá mi ẹ̀dọ̀ fún àbíjì kírun ó nírun sọ́lù kàmáàrà ayétu mú ní òṣèlú lẹ́yìn náà nígbà tó ń fẹ́ sọ pa ṣe hajj táà náwó tàbí ó ní kúrò ánì mọ̀nà síkàkùn kúrò ánì ẹ̀bí máa ti ṣe hajj ní kẹ̀tẹ̀tẹ̀ tí mo ti ṣe hajj ní kẹ̀tẹ̀tẹ̀ gbogbo eré fi wà pé jẹ̀dẹ̀ ni wọ̀lá yàbùdùlá ilẹ̀ àgbọ̀rọ̀ sílẹ̀ ọba àgbọ̀rọ̀ sílẹ̀ ọba àyàfọ̀ títà bìbí kan láti sílẹ̀ ọba. ó di yé wa nínú ẹ̀ ní àwọn ìgbà àgbàgbà ànábì sẹ́lẹ̀ òjijì ọlọ́ọ̀ba rẹ̀ lópin. láti a islam dé z islam gbogbo àmì ìlú òkú kò sí ka sẹ́ni kan bá ní akéde kan wọ́n ti pa mẹ́tẹ́lì kan lọ́wọ́ ìrọ̀lẹ́ gbogbo ṣẹ́tọ́ ọlọ́ọ̀ba kan yá ayúwọ̀ ọrụ sọ bá ọ wọ sọ tiẹ̀ balik ma ń wuli ilé kàmi rọ́bìk yíṣẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ báyìí lẹ̀ ọlọ́kọ̀ bá rẹ̀ ààrùn ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún kẹwàá tó dé Madina ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún kẹsàn-án tó dé Madina ó di òun gan bèèrè àwọn sàbẹ̀ albalatu ní ìjẹ́mọ́ àti ẹgbẹ́ yọ lárafa ní namara tí mo jíṣẹ́ ọlọ́run dókè albalatu قل بالي بلغت رسالة قلت له بعد قل لي اللهم فاشهد أرسل فيه أولا من جلو ولا قل لك بي الله بقى في بورا فوعة الله قام بورا فوعة القرآن إنه سورة التكوير سورة التكوير إذا الشمس كورت ọlọ́wọ́ bá ń ròyìn fún wa nípa pé òṣìṣẹ́ ọlọ́sìn tẹ́lá jẹ́ lópin ọlọ́wọ́ bá ní sọ̀rọ̀lọ́ subhanahu wa ta'ala ọlọ́ni fàlá ó kù sínú bí lọ́kùn náà ọ̀nì ẹgbọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ òjì ọlọ́run ti jáde pé ó sì mú bí mò ń búra pẹ̀lú àwọn ìràwọ̀ tí máa ta mọ́tẹ́ rí aljawari konas àwọn ìràwọ̀ tí ń lọ lójú títì ẹ̀ ń lọ lójú títì ẹ̀ lójú ọ̀run wọlé ilé ìdá asas ọlọ́run mo búra pẹ̀lú òru mọ́lá ń bolẹ̀ wọ́sọ́bọ̀ ìdá tẹlẹfàt mo tún pẹ̀lú ọ̀sán wọ́sọ́bọ̀ ọlọ́run ọba àbíkínú fúra sí ó ní iná òòlàkà olómìnira sóòlì kẹrì wọláì dájúdájú gbólóhùn tí ẹ ń gbọ́ yẹn láti ẹnu òjíṣẹ́ ka màláìka Jibril láti fi rán kọlùsíkọ́ níbi Muhammad sallam dé kó wá dé ní indazil arshil maki ẹni tó lágbára ni lọ́dọ̀ ọlọ́run ọba tọ́pẹ́ òun ni aláṣẹ tó pàtó lọ. ọwọ́ ni mùtọ́ ìnsàmàmì ẹ̀dá màláìka máa tẹ̀lé àṣẹ rẹ̀ lẹ́yìn náà ẹni ìfọkàbalẹ̀ ni afọkàbalẹ̀ sí lágbé ń dá àfihàn náà kò ní fi kún kò ní yọkó mẹ́ wọ́n máa sọ àhẹ́bùkọ́ ń bẹ màdínà òní ẹ̀yin lárúbáwá jẹ́ ìsọpá níbi sílá mi kọ̀ gbádùn ni gẹ́gẹ́ o sẹ́lẹ̀ bí aláfẹ́ lọ́wọ́ àgbo pọlọ rẹ̀ pé wọ́n la kàdúrà obìnrin ó fọkẹ́ mọ̀ bẹ́ẹ̀ kó ní màtàkà ní ìlànà òun sọ́mà ọwọ́ àdìgẹ́ni ọmọ àhúwá alàlọ́gẹ́rì gbẹ̀dọ̀ni gbogbo dábìrin náà kọ̀ وما هو وما هو على على الجيب بدني kò sí ìgbà kàdé pamọ́ mi gbogbo tí a fẹ́ràn gbogbo tí a fẹ́ràn mi sẹ́lẹ̀ pẹ̀lú pátá òṣìṣẹ́ rẹ̀ fún yín kò lọ́fà rẹ̀ pé tẹ́lẹ̀kẹ́ bá lóun rí kẹ̀kẹ́ gbà lẹ́yìn àlẹ́ mi sẹ́lẹ̀ fún tọ́wọ́ kọ́ ni ìṣèpọ̀ ayé sẹ́lẹ̀ pé àwọn sọlá fúnlẹ̀ kan gba bóòlù àwọn ará wọn tẹ́ẹ̀sì kẹ́ tí wọ́n dìde lẹ́yìn mi kò lóun yóò dààmú àná nàbí àná ònàbí òun kálukọ́ mọ̀ رفع إمام الترمذي بعد إن إن النبوة ربع ومسألة أعمال جبع قد انقطعت أتقوت أتقوت تقاري فلا نبي ولا رسول بعد النبي كوني ولا يمما سيلوك ولا يمما سيلا إنما تقولي كبع هذا الله بع آه الشيطان كانوا يعني ريال بس إن عمر بن الخطاب إنه تابعون oníyà ọmọr ọ̀gbọ́n lápájá ni olóhùn ríro gbà ní ọlọ láti sẹ́mà oníbẹ̀yìn oní oníbẹ̀yìn oníbẹ̀yìn bí ẹgbẹ́ ní àwọn ní ìró sọ́ọ̀bù oníbẹ̀yìn ìró méjì lọ́wà ìró àtọ̀dọ̀ ọlọ́wọ́ ọba mi àti ìró àlọ́ ṣètọ́n ìró tọ̀dọ̀ ọlọ́wọ́ ọba mi sọ́mọ ènìyàn nípa ìjọsìn ó ti kọ́ ó ti parí àmọ́ ìró ti ṣètọ́n sí ọmọ àwọn ẹlẹ́yìn rẹ̀ káàkiri kẹ́mọ̀ fi tó sí ó di ẹyin a gbàmọ̀ sódì ẹ bá lóun rí ló gbà ẹ bẹ̀ pé ṣe ìtọ́ọ̀nù ló kọ lókun ní ròdù eléyìí máa mọ rántí ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah tí ń sọ̀rọ̀ fún wa nípa Sheikh Abdul Qadir ó wà ní fatawa mukadima ṣe mu ọ̀rọ̀ yìí lọ́wọ́ bá àwọn ọ̀pẹ́sì tó lọ yọ sí wọn kí ló tẹ̀lẹ̀ ṣé Abdulkadir Jilani ọ̀wọ̀lì ní ṣe àsìkárẹ̀ lóru ní ṣe àsìkárẹ̀ lóru lọ́lọ́wọ́ fatawa mukadima bọ̀ fatawa ṣé wọ́n ti ọ̀rọ̀ rọ̀ ibẹ̀ láàrin page one fifty sí one fifty six one sixty kí ló wá tẹ̀lẹ̀ ṣé wọ́n ti láàmì ṣiṣẹ́ ìbádà lóru lọ́kàn gbọ́ yá Abdulkadir ṣé Abdulkadir gbọ́ yá Abdulkadir ìwà àdùrùkánà rabbok ebi mọ́ bẹ́ sọ̀rọ̀ lọ́lọ́wọ́ bá rẹ tó dẹ́ tó ní ẹdín tọ́jú rẹ fakada halaltu laka ma haramtu ala gairi gbogbo tí mo ṣe léwọ̀ fáwọn ìlú mi mo ṣe létọ̀ fún ọ ẹgbogbo yẹ ya abdulkadir ìwà abdulkadir kada halaltu laka ma haramtu ala gairi gbogbo tí mo ṣe léwọ̀ fáwọn ìlú mi mo ṣe létọ̀ fún ọ lẹ́ẹ̀fì kí ẹlòmí wọn pẹ̀lẹ́ ń wọlé ọlọ́ọ̀ba lọ́sàn ramadan yóò máa jẹun èèwọ̀ ní ká jẹ ètò ìṣẹ̀lẹ̀ sọ̀fọ̀ àbọ̀gbẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ bá fún ẹ máa kírun òun máa yóò máa lùlù yíyá òkèlè òun náà ni ètò ìṣẹ̀lẹ̀ yóò máa lùlù. ó di wa Abdul Qadir rahimahullah bali man aj nana rabbok tani yẹ tani wọ́n tó sọ̀rọ̀ yẹ Abdul Qadir wọ́n kì bá ọba rí ìtẹ̀ ọ̀la ìtẹ̀ ọ̀la tó mẹ́lẹ̀ tó fẹ́ lọ sẹ́mà man aj tani yẹ ó ní ana rabbuk ó lè mi lọ́wọ́ ọba àtó nìyẹn tó jọ ọdí ń tọ́jú rẹ̀ ó ní anta Allahu alladhi la ilaha illa hu Allahu akbar ó ní sí wọn ní Allahu alladhi la ilaha illa hu tí ò sẹ́lómi ìjàgbọ̀rọ̀ ṣọ́ọ̀tì fún àfọwọ́ nìkan so ìbádákẹ́ ìwọlé sọ̀rọ̀ ma wọ́n ní nsá parẹ́ ìmọ̀lẹ́ yẹn ti fọ́ mi bí o ti gbọ́ òun bí o ti gbọ́ kankan أكبر وأقول يا عبد القادر يا عبد القادر نجوت مني لفكك في الدين وقد فتن سبعين رجلا مثلك الله أكبر قل يا عبد القادر يا عبد القادر نجوت مني انتم وين لا قول نبي لفكك في الدين تقول بابو يسمي قد فتنت سبعين رجلا مثلك اوا يمينيا لبعض سبعين أبي أربعين أمين يا عيمين ó lọ àìmọye èèyàn mo ti kó fìdí náà bá báwọn mo ti kó fìdí mo ti sọnù báwọn tí máa yọjú wọn pé mi lọ́wọ́ báwọn tó ti gbà ọlọ́mọdé mọ́jú kíkẹ́ yọjú wa. kí ló ṣẹlẹ̀ nínú abdulkadir ọlọ́mọdé wa kẹ́ ló wá bẹ́ẹ̀ lọ pé ìwọ ṣé abdulkadir bóòlù ti mọ̀ pé ṣe ìtọ́ni ó ní a ó lò ó ṣe lẹ́tọ̀ fún mi tọ́lọ̀ tọ́lọ̀ tó ṣe fẹ́lẹ́ fáwọn àwọn ẹrú ọlọ́ọ̀bá yòókù ó ń tàlẹ́ mi ìbáàdà wo ni mo ṣe tó tó tàwọn sàábà tọ́lọ́wọ̀n ò sí tó ti léèwọ̀ lẹ́tọ̀ fún wọn ẹwọ tó bá rí kí mo ṣe tó tó tàwọn sàárà wọ́n náà kí lọ sí tó àwọn ń pèrè àníkẹ́ wọ́n náà ń fẹ́ rìn wọ́n fẹ́ yà rìn ó ní ẹsẹ̀ náà tó kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ òun lọ́bọ̀ sí lálọ́ rẹ̀ ni ó lẹ́yìn náà nígbà tó pèrè ní rọ́b bẹ́ẹ̀ ni yé lè máa pèrè rọ́b rọ́bùl bẹ́ẹ̀ rọ́bùl mẹ́rin ilé ìgbìyà pé àti gbólóhùn aláwò ìfún ààrẹ ní okò ọlọ́ọ̀ tí ó dẹ̀lá rẹ̀ okò ọlọ́ọ̀ tó tóbi ni mo máa tọ́ba wọ̀nyẹn pé ẹwọ okò ọlọ́ọ̀ bá subhanahu wa ta'ala tó wọn bí okò aláwò gbogbo àwọn orúkọ ọlọ́ọ̀ bá yòókù a lè máa pè wọ́n láì fi abdus abdulrahman abdulrahim abdulrazak abdulgani abdulrafiu gbogbo bẹ́ẹ̀ abdul ní tó àti tó àbí okò aláwò ó kọ̀ yẹ káàdì pọ̀ jù ọmọ ọmọbìnrin náà pé àǹtà máwù lẹ́bìn náà ìlà ìlà ó tí wọ́n lọ́wọ́ bá wà tí wọ́n kò gbọ́dọ̀ ó dákẹ́rì ilé sá parẹ́ ọlọ́mọdé àgbọ̀ ti ni yóò fi máa lo èdè rẹ̀ ni eléyìí ni yóò fi wáyé pé ànábì ó ní òkú àwọn ànábì ọlọ́ọ̀bà ọlọ́run wá ما كان محمد أبا أحد رجال ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم كيف بابين كانوا وقري محمد بابين كانوا يو ولكن رسول الله أجيب أما بني وخاتم النبيين أقوي أما النبي قصي النبي كذب النبي محمد صلى الله عليه وسلم ẹgbẹ́ ń pẹ̀lẹ̀ láti wọ́n lọ́wọ́ àríkì kẹgbà ẹgbẹ́ pé ṣètọ́ ló fún ní mọ́jà bọ́ ti pápẹ́ ṣe tó bá ní sábà ní gbogbo wa ọlá Qur'an al-Karim ọlá aláìlẹ̀ báwo Qur'an 33 verse 40 lórí máa kára Muhammadu na abba adimi rijalikum Muhammadu jẹ́ kankan nínú bàbẹ́rẹ̀ kankan náà ọkùnrin walakin Rasulullah òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni wà khataman nabiyyin ó sì lè pín àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá kò sálẹ̀ bí kọjú wà lẹ́yìn rẹ̀ máa وكان الله بكل شيء عليما الله بعد ذلك من مبوكا قرآن السرين verse 40 الله بعد من نظر بكو سيانا بكثير عليه dáhùn kúta ta ló tọ̀ kébìrì yìí má jẹ́ ìpìlẹ̀ láti bí ọlọ́ọ̀bà ẹ bá lóun rí kankan gbàdọ̀ ọlọ́ọ̀bà ojú fóònù ojú àlá ni ẹ̀pẹ̀rẹ̀ ọlọ́pàá èyí lè rí lálàá àwọn ẹni rí àbẹ́kọ́ wá rí àlágbá iṣẹ́ tuntun kan nínú Islam yóò ń gbà kankan wá eléyìí òkúrọ ni ó di yẹ wa eléyìí òkúrọ ni káwé pé àwọn kàtàbó rẹ sọlá na di sọpọ àná ó di yẹ wa nínú ẹ̀tọ́ òṣìṣẹ́ ọlọsàn sẹlẹm káwé pé òun náà ni ó ṣe ṣàfá àtòrò òbímà ṣàfá àtọga jùlọ alkiyama wọ́n máa adara kàmàlùkọ́ọ̀rìà ọlọ́run ní ẹ̀rù tí máa kaniláyà kí ni ẹ̀rù tí máa kaniláyà kí ló fi mẹ́ ẹ̀rù tí máa kaniláyà yẹ́wọ́n máa yẹ kó nu náà sùkàlùfàrà ṣe mọ̀tò nítorí èèyàn dàbí àbùkù ká túká tí wò ní fókọ̀s òtẹ̀kùnú jìbẹ́ẹ̀lù kalẹ̀ ẹ̀yìn mọ̀fù táwọn òkè ńláńlá tí wọ́n dàbí àwọn òwú dàgbàdà fẹ́ àmọ́ wà ní kí ṣe ẹ̀rí ẹ̀ tẹ́wọ̀n jọ́dà هو في عيشة راضية يو عنو سمتين العلماء دوسي ولو مزا في بيف هو رابع إذا رابع إذا لا في رابع كان يبقى جولة الله الشيري fi ten thousand naira lọ́dọ̀ owó díẹ̀ yìí ọlọ́wọ́ sàyà náà lẹ́sàárì kó ń kálukọ́ náà rí gbàgbé ولا قرآن الكريم ولا لا إله إلا الله من لا أكونت سوى جائز بنك ناني بنك هو أرقى أكونت هو ناني أمر بن الخطاب الإسلامية نما أكونت هو زيرو مانو 69821 زيرو مانو 69821 جائز بنك من بنك هو أكونت ناني أمر بن الخطاب الإسلامية account number zero márùn six nine eight two one ọlọ́wọ́ sọ wálé sàn náà mẹ́tí bá lè bèrè bèrè. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulah. ìbéèrè láti ọ̀dọ̀ umu mariam ní kaduna ó jẹ̀jẹ̀ pé mo ò ṣe specification dára bẹ́ẹ̀ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọkùnrin àti obìnrin tí wọ́n ń jọ ń fẹ́ra wọn.

tí nǹkan mẹ́rin bá pé bóyá ní tó lérò náà ni pé àwọn nǹkan mẹ́rin ti pé náà ni káwọn òbí ọkọ kí wọ́n lọ sọ́dọ̀ àwọn òbí ìyàwó kí wọ́n tọrọ ọlọ́wọ́ wọn pé àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ Zainab fún ọmọ àwọn Ali ó di àwọn ọ̀dẹ̀ fi láwọn fi Zainab fún ọkọ fún Ali lẹ́yìn náà ó di pé wọn ò fọ́ọ̀sì Ali wọn ò lè fọ́ọ̀sì Zainab ẹlẹ́ẹ̀kìnì ẹlẹ́ẹ̀kẹta kọ́ńtò sàdáàkì fifty thousand hundred thousand two hundred million two hundred thousand lọ́wọ́ gbà wọ́n sọ fún lẹ́yìn náà káwọn ẹlẹ́rìí wà mẹ́ tí nǹkan mẹ́rin bá ti pé ìdí ti sùn mí tí wọ́n pé nǹkan mẹ́rin yẹn bá pé wọ́n lè sùn mọ́ra wọn wallahu ta'ala. ìbéèrè tó tẹ̀lé wípé òun gbọ́ rí nínú wáàbí wípé nígbà tí òun bá yọ àti ìgbà tí òun bá ń wọ̀ oh. àtòlù gbọ́dọ̀ kí irun ẹlápẹ̀lú sí ìdíwọ́ kan wá di lọ́wọ́ tí ò sí ìṣirun àtẹ̀ tí òun ti fẹ́ máa wọ̀.

wọ́n lọ dáhàwà pẹ̀lú àwọn sàhábà wọ́n á ń darí bọ̀ wá wọ́n á dé àfonífojì wọ́n ní káwọn sinmi lóru yẹn wọ́n á sinmi lóru yẹn wọ́n á ní tàbí ọ̀tàwádìí sayyidina Bilal radiyallahu anhu ó ní ya Rasulullah bí màá jẹ Harith bí màá jẹ papatro bí màá jẹ papatro bí màá tàyé di àlẹ́ bìtẹ̀ aláwọ̀ sẹ́lẹ̀ wá sọ̀rọ̀ pẹ̀lú àwọn sàhábà bóyá sùn gbogbo wọn bá sùn lọ wọn wá ajé àgbà tó rò yọ tán ìbá títà olùtọ́ta wọn la olùwà àbúrò ṣe ìlú ọ̀gálùkù alábìlì iná àdàlù wáàdù wáàdù ṣètọ́n dájúdájú àfojúfò tàwáyé àfojúfò ṣètọ́n wọn á mú kó ń bẹ́ẹ̀ wọ́n ti wà á kírun sòtú agbóyè bá jí ní òtí dandan ní kéèyàn kírun àbí fẹ́ wọ̀ ni àbí fẹ́ yọ ni àbí lọ máa sí máa sí tó lọ́ọ́ fi ó di wa àbí ẹni tàwáàfù ní olúwa à ń pè ní sọ́ọ̀tù tàwáàfù ó di eyín dandan ní kéèyàn kí o wallahu ta'ala alam náà. ẹ dákun níbi tí ẹni tí èèyàn máa ń ṣe tàwáàfù lọ́wọ́ ṣé tàwáàfù àti irun kankan náà ni. bẹ́ẹ̀ni tàwáàfù àti irun kankan náà ni wọ́n nígbà pé èèyàn gbọ́dọ̀ ṣe tàwáàfù láì lálọ́ àlá bí èèyàn ti lè kírun láì lálọ́ àlá bẹ́ẹ̀ lẹ́yìn náà tí àsìkò bá yẹ tó o bá ti tàwáàfù lọ́wọ́ lásìkò bá tó ìdú bá dé bọ́ náà ló ti dúró kírun ó di wa wá parí ọmọ àwọn abẹ́rẹ́ láti bẹ̀ lọ. èyí mo wí ni pé tàwáàfù súnà tètè tàwáàfù pé tó bá parí tàwáàfù rí olúwa ẹlẹ́ẹ̀kejì náfìlà méjì kan bẹ wọ́n pè ní súnà tètè tàwáàfù èyí máa ń yàn ní makama Ibrahim. ìgbà tí kì í náfìlà yẹn òrùwà máa yọ lọ́wọ́ kọ̀ọ̀bá tawaafu ti tí ma irun àti tawaafu kankan náà ni yẹ ó ní ti yàtọ̀ fún irun àti tawaafu ni pé tawaafu yẹn lè sọ̀rọ̀ bẹ̀ àmàrùn yẹn lè sọ̀rọ̀ bẹ̀ tí ma ṣe tawaafu lọ tẹ́bàrí la gbàgbá fúlàmù alẹ́gbẹ̀gbà kùnú bẹ́tẹ̀ ilé àwọn tẹ́yà ilé tí ah, wàá wúra àhà ó di àmà irun ìkùlá yẹn wasalatu wasalamu ala rasulillahi wa ala alihi wa ashabi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta àti tẹ̀fọ́kà ọ̀tún